níbi ká lọ́wọ́ èmi jẹ máa fẹ́ látòdèrú bàbá gbé ìró. ẹ kú jókòó sá ẹjọ bá wa dárúkọ yín fún gbogbo ojú tó ń wò yìí. ẹ orúkọ tèmi ni ṣọdẹrù ṣẹ́gun johnson. ọmọ bo ni yín sá. ọmọ bíbí ìlú ẹmẹrẹ ẹgbẹ ẹmẹrẹ kingdom ní agboolé ṣọdẹrù ní ẹmẹrẹ àárín ìjókòó market abẹ́òkúta. iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ ah mo lọ sí uh, eh, edc ẹgbà divisional council primary school ní eh, òkè òkè arẹ́gbá ní gudọ òkè arẹ́gbá. nígbà tó parí primary school yín bó lẹ ti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ nípa. Eh, mo lọ sí ẹ̀gbọ́dẹ́dá high school mo kó ń bẹ̀ nígbà tí mo fẹ́ bọ́ sí class three wá sí ebenezer grammar school ìbẹ̀rẹ̀ kòdó abẹ́òkúta ṣé nígbà tó jáde secondary school yẹn ṣe lọ kọ́ṣẹ́ ni àbí ẹ tó tẹ̀síwájú nínú ah, ẹ̀kọ́ yẹn. mi ò lọ kọ́ṣẹ́ o mo lọ sí eh, government technical college where i study catering and hotel management so lẹ́yìn yẹn ni mo wá gba fọ́ọ̀mù nigeria police láti máa lọ ṣiṣẹ́ catering máa lọ gbọ́njẹ fún commissioner kan tó fi mi sí general duty. ẹjọ báwo lẹ ṣe jẹ́ sí bàbá wa kan tí wọ́n ti dolóògbé ní ìsìn tí a mọ̀ sí Fẹlá Ọmọṣódérù. Ah, Fẹ́lá ọmọ Ṣódérù jẹ́ àbúrò bàbá mi Olúfẹ́lá Julius Ṣódérù wọ́n bí wọn ní 1939 sí abúlé Ṣódérù wọ́n lọ primary school ní Africa Primary School Ìdíàpẹ Abẹ́òkúta lẹ́yìn yẹn ni wọ́n tẹ̀síwájú lọ sí. Si anglican modern school uh, quarry road ní ìgbà yẹn lẹ́yìn ìgbà tí wọ́n jáde ní 1952 wọ́n wá lọ sí èkó ibẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ pẹ̀lú john holt john holt shipping service apapa wharf ìgbà tó yá wọn náà wá dá dúró wọ́n di Eh, importer and exporter clearing and forwarding agents ní orúkọ tiwọn. ẹ ṣe ṣé fẹlá yẹn ṣé orúkọ ìnagijẹ ni àbí orúkọ tí wọ́n sọ wọ́n gangan. orúkọ tí wọ́n sọ wọ́n eh, eh, Julius Olúfẹlá Ṣódérù ni orúkọ wọn. àwọn wo ni wọ́n máa ń jẹ́ fẹlá yẹn nítorí aṣáàmọ̀ yìí pé ẹnìkan náà wà tó ti kú tó jẹ́ olórin gbajúgbajà tóun náà ń jẹ́ Fẹlá. orúkọ àbísọ ni orúkọ àbísọ ó yí àwọn bàbá tó bí wọn torí àwa kéré ṣe olúfẹlá ẹmí ọmọbìnrin pé ẹni tó bàbá tó ọmọ tó bá ti bí bẹ́ẹ̀ pé ó máa jẹ́ nìkan tó máa máa fẹlá wọn ni ó fẹlá òun ṣàpọ̀ òun òun ṣayẹyẹ òun ó máa náwó ẹni tó bá náwó ṣá ni wọn pè ní olúfẹlá olúfẹlá ó máa ń fẹlá gan so that is it. ẹ ṣé gidi gan ni sà ẹ jọ kí ni ẹ lè bá wa sọ nípa ìbáṣepọ̀ tó wà láàrin aliaji àyìnlá ọmọwúrà àti bàbá wa fẹlá ọmọṣọdẹrù. Ah, ìbáṣepọ̀ tó wà láàrin wọn ó pọ̀ gan o torí pé gbogbo wọn eh, ọmọ agboolé ni gbogbo wọn torí àwọn àfẹlá ẹ̀mẹ̀rẹ̀ ní ẹ̀mẹ̀rẹ̀ àárín ní ìtòkùnbí àyìnlá aláàjì àyìnlá ọmọwúrà wáídì àwọn ọ ń gbé láti ilé ilé lupao ní ti bàbá bàbá wọn bàbá wọn wà ní ilé bìtọ́lá ní ìkọ́pá tó kù ìgbà tí wọ́n wá kọ́lé tí wọ́n di olókìkí so wọ́n wá kọ́lé sí ibi báyìí so ìbáṣe tó wá wà láàárín wọn ni pé nígbà tí Fẹlá Ṣódérù Julius tí wọ́n ń gbé ní Mushin so Alhaji náà máa ń lọ ṣeré tẹ̀gbọ́n-tàbúrò ni wọn torí pé àwọn bí Fẹlá ní 1939 wọ́n bí Alhaji Àyìnlá ní 1933 so Alhaji Àyìnlá dẹ̀ kú ní age of 47 years tọ́ba wà láyé sí 87 years tí Fẹlá bá wà láyé wà ní 84 years torí Fẹlá kú ní 2004 April ni wọ́n kú but ìbáṣepọ̀ yẹn ni pé nígbà tó ń gbé orin mísíkì aláàjì máa ń lọ play àwọn máa ń lọ síbẹ̀ ẹ̀gbọ́n mi wá ṣeré wọ́n máa náwó ẹ̀gbọ́n mi wá ṣeré so all of them jàdíà náà fi form Àyìnlá Ọmọwúrà fans club and that Báyéwùmí tó jẹ́ manager fún wọn gbà yẹn he was a veterinary uh, this is a, uh, eh, eh, health inspectors àwọn wọléwọlé ni wọ́n ṣe àwọn náà jẹ́ olólùfẹ́ aláàjì Àyìnlá Ọmọwúrà ń gbà yẹn so ìgbà tó di pé wọ́n fi ṣẹlẹ̀ tí wọ́n á ṣe mánéjà fún wọn but ìmúṣe ni gbogbo wọn jọ wà tẹ́nìkan bá fẹ́ pè wọn àyínlá ni àyínlá ni ọmọwúrà ni kó wá ṣeré ìbẹ̀rẹ̀ ni gbogbo wọn ti wà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní form àwọn bashiru inúfẹ́lẹ́ ẹgbẹ́ barista wọ́n wà nù àyínlá ọmọwúrà fans club ebenezer obe ìsànni adé and otisi ko amosu gbogbo wọn kọ́lé sí sìmẹ́ǹtì ní èkó nígbà yẹn so Àyìnlá Ọmọwúrà club ẹni gbogbo ti wọ ifo tí Fẹlá Ṣódé Yorùbá host ilé lágbo ilé ń ti máa ni gbogbo ti máa wá there are many on that time but kọ́ ló ń fọ òun pẹ́ wọn gbogbo wọn wọn ti lọ sí but gbogbo ọkọ̀ tó ṣe sílẹ̀ so kò ní bàjẹ́ so òun ni. ẹ ṣe ibo ni bàbá wa Fẹlá Ṣódé Yorùbá ibo ni wọ́n bẹ́ẹ̀sì sí gangan tí wọ́n ń gbé ṣé ìlú Abẹ́òkúta ni àbí ìlú Èkó. Èkó ló ń gbé Èkó wọn kọ́lé the first house tó máa gbé kọ́kọ́ kọ́ nọmba three nọmba three títílayọ̀ ṣe orílẹ̀ Òṣòdì ní nineteen seventy eight ni Alhaji Àyìnlá ló lọ sílé yẹn nígbà tó máa tún kọ́lé míì wọ́n kọ́ sí ní onílé kéré cement ìgbà tó tó yá wọ́n tún lọ kọ́lé míì sí aboru àti church gbogbo ìgbà tí wọ́n wà nínú kinní tó ń jayé tó ń ṣe kinní so kò sẹ́ni tí kò sẹ́ni tí kò lè change so it was later ṣáá wọ́n gba ọlọ́run gbọ́ wọ́n wá di evangelist ní celestia kọ́lọ́ àṣẹ wòlíì so ìgbà tó yá wọ́n di olùṣọ́ ńlá ìgbà tó yá wọ́n á kọ́ ilé sábòrò àti ṣọ́ọ̀ṣì so tí ẹ bá dé àbòrò lè ní ní ṣódérù bus stop ṣódérù bus stop ní àbòrò rẹ̀ lọ́wọ́ á gbé títí títí títí tó di pé ọlọ́jọ́ fi dé ẹ ṣé gidi gan ni sà ní gbogbo àsìkò ìgbà tí aliaji àyìnlá ọmọwúrà àti bàbá wa fẹlá ọmọ ṣọdẹrù tí wọn ń lò gbàngbà náà lọ ẹ máa ti tọ́ ọmọ mélòó ń gbà yẹn sà. Ah, so gbogbo ẹ máa ti wà ná age of eh, maybe age of eh, fifteen or sixteen years nígbà yẹn. àwọn nǹkan wo ni bàbá fẹ́ràn kí wọ́n máa ṣe jù nígbà yẹn sà. fẹlá ṣọdẹrù. Ah, kò síbi tí wọ́n ń pè wọ́n likewise eh, tá a bá ń ṣe ìkórè abúlé wa ní ṣọdẹrù fìlèjì ní ọ̀nà alágbàgbà so ìkórè yẹn wọ́n máa kó àwọn ọtí wá àwọn àbúrò lẹ́yìn wọn tọ́jọ wà ní John Holt nígbà yẹn they as one eh, àbúrò wọn náà kọ́ sí wọn eh, Dáúdà Ṣọmádé eh, Ìṣọ̀lá Ṣódérù Benjamin Benjamin Ọlálékan Ṣódérù Amos Adékúnlé Ṣódérù David David Ṣódérù all of them they are working in John Holt wọ́n ń ṣiṣẹ́ ní John Holt so tọ́ba wa ti ń ṣèkórè yẹn gbogbo ọmọ Ṣódérù lápapọ̀ Ìbàdàn oko ilé Èkó all of them gbogbo ọlọ́mọ wa sábúlé tá a máa ṣe àìsàn ìkórè yẹn mọ́jú wọ́n ti máa ta bàṣà kò sí nǹkan tí nǹkan tẹ́nìkan kan ṣe ti Fẹlá Julius Ṣódérù tí ò ní yọjú síbẹ̀ tó dẹ̀ máa náwó even títí títí tí wọ́n náwó Barisa kí wọ́n ní rẹ́kọ́ọ̀dù kan nínú Àyìnlá eh, Mọ̀wúrà fans club rẹ́kọ́ọ̀dù tó sọ pé ẹ̀ẹ́. Eh, oníwòrìwò ó lọ sódò lọ́wẹ̀ ó ní tòun tún dúpẹ́ so ló wá píkì àwọn àyìnlá pásítọ̀ pé gọ́fúnà ẹgbẹ́ wọn Fẹlá Ọmọṣọdẹrù agùntàṣọ lomi Fẹlá importer and exporter clearing and forwarding agents ọkọ̀ Ganiyatu so is one of the àwọn fàájì àgbo tó bá ṣe ṣìṣílé tí wọn fáǹsì wọn máa ń lọ wọn máa ń lọ kò dẹ̀ sí nǹkan tí ó máa kan àwọn ẹ̀gbọ́n wọ àbúrò wọ tí kì í runpá sí tí kì í rẹ́sẹ̀ sí. òkè òun ni àlíájà ìlúmọ̀wúrà fi kọrin wípé àdìsá ṣòde rù ọwọ́ rere ń fẹ́ lánàá sẹ́bí. ìgbà tí wọ́n sílé wọn nìyẹn so Fela Ṣódérù Àdìsá Ṣódérù is a baálẹ̀ of Ṣódérù now then ẹgbẹ́ Yẹmí ẹ̀gbọ́n wọn màmá Àpọ̀jì tọ́mọ Madamu Olúfúnkẹ́ ni màmá so àwọn méjì ló kù lọ́mọ ìyá wọn sì gbogbo wọn wọn ti lọ àwọn bàbá mi náà ti lọ Joseph àtọ̀dá Ṣódérù olórí ẹgbẹ́ bàbá Yẹmisí e tí wọ́n jẹ́ olórí olórí ẹgbẹ́ bọ́mọdókù fọ̀rọ̀làgbà ìlú ìtòkò òun ni bàbá tó bí èmi so Àdìsá Ṣódérù baálẹ̀ náà ó wà nú ẹgbẹ́ yẹn ìròyìn Iskel Àdìsá Ṣódérù lẹ́ragun ẹgbẹ́ so wọ́n sì wà láyé so she is old man now she baálẹ̀ of our village now so. ẹ ṣe ẹjọ ìyàwó mélòó ni Fẹlá Ṣoderu fẹ́. ah wẹ́ ẹ mọ̀ pé ayé àtijọ́ àwọn bàbá wa àwọn fẹ́ púpọ̀ but what I know ni pé ìyá dúdú ìyá pupa àwọn ìyàwó wọn ni ìyá sókànbí ìyá gbèrò ìyá dọ̀tún then another that is àwọn méjì nìyẹn tí mo mọ̀ tó wà tó gbé onílé kiri then ìyàwó kékeré àti àwọn ìyàwó mẹ́rin ṣá lọ fẹ́. ǹjẹ́ bá wa dárúkọ díẹ̀ lára àwọn ọ̀rẹ́ bàbá wa Fẹlá Ṣódérù tí wọ́n gbajúmọ̀ náà gbà yín. Ah, wọ́n pọ̀ mi ò ní rántí o like eh, Alhaji Nufẹ̀lẹ̀ Bashiru the koríkòsùn Alhaji Amusun wọ́n jọ kọ́lé sí onílékeré Ẹ̀gbá street Amusun Mufu Amusun so Mufu Amusun is one of the members of Ayinla Mọ́wúrà fans club nígbà yẹn tí bàbá bá wálé ńgbà yẹn bo ni wọ́n máa ń dúró sí tán ilé wo ni wọ́n máa ń sùn ńgbà yẹn tí wọ́n bá wá sí ah, abẹ́òkúta. ilé tó ń sùn wọn tó bá ti wá sílé tó ń gbà yẹn ó lo fọ́ọ̀hún oh fọ̀ bí george lẹ́yìn wọn ra fóòfò gbogbo ọjọ́ ń ra káàní àti alájí àyìnlá ọmọwúrà tó ọmọ áfíríkà àjàgbà tó bá dẹ̀ ti dé ọmọ àwà sílé ń bí báyìí ilé sódérù bí yàrá wọn wà ń bẹ̀ ọ̀gá kan wà lẹ́yìn yàrá yẹn ìbẹ̀ ni wọ́n tún ṣe tán gbígbẹ́ tó máa ń dé sí so tó bá dẹ̀ ti di sunday you move back to lagos torí iṣẹ́ máa wà ní monday. ẹjẹ bó ni wọ́n sin bàbá sí ṣé bíbá iná ni. ah no no no no no no. a ṣe ìjọ mẹ́ta la fi ṣòkú Fẹlá jùlọ sódèrú ìjọ mẹ́ta la fi ṣòkú wọn ní sìmẹ́ǹtì onílé kéré bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta làwọn sẹ̀lẹ̀ fi ṣòkú wọn ifun èmi mo lọ gba òkú wọn ní air force base èmi ni ẹbí yàn lọ ta lọ gbọ́ òkú ní air force base pẹ̀lú ọmọ wọn nígbà tí wọ́n á gbé wọn dé tó ń ṣe wékìpé ìyá mi kọ́ ló forí jì so àbúrò wọn kan ọmọ yẹn sì wà láyé tó ti fẹ́ látútọ́ wọ́n pè wọ́n ní Benjamin Ọlálẹ́kan Ṣódérù so àwọn ni wọ́n dàbí bàbá àsìkúnjọ́ yẹn pẹ̀lú àwọn ẹ̀gbọ́n wọn tó kù bíi Adékúnlé Ṣódérù àwọn náà ti kú Ìṣọ̀lá Ṣódérù àwọn náà ti lọ sọ́run many of them so nígbà tá lọ gbọ́ ẹ̀ta dé wọ́n wá pe ìyá mi ìyá ṣẹ́gun dà ó yá ìyá ẹ̀dà ṣẹ́gun ó wá kí oríkì oríkì so bí ìyá tóyìn ìyá tóyìn wọn pè yẹn lẹ́ni ráfàtú ṣòdérò wọn jẹ́yàwó sí ìyá mi so ọwá ọwá jọlọ kó oríkì yẹn ìgbà tó débi sàárì bí ibi tí wọ́n gbé kásikẹ́ẹ̀tì yẹn sí gbogbo wọn sẹ̀lẹ̀ àwájú bàbá bẹ̀rẹ̀ sí káà ọkọ mi ọmọ ọba ẹlẹ́bẹ̀rẹ̀ ọmọ kátámù kátámù ọmọ rògbòrògbò ọmọ ilé sìn ọjà ọmọ onígbòkan ìgbòkan ẹ láṣẹṣe kò gbẹni lórí bẹbẹ lọyọ àgbà ọmọ aládé ọmọ ntukọ níka àgbò níka oruwa níbi ẹmọṣọpọ jùmídánlọ yóso oríkì yẹn tó wá bọ sí ó tó wá ní àwọn míì wípé ara àké màjò màjò méjì màjò ẹrú ní màjò gbẹkọ ẹrú ní sinmi ẹkọ kì í sènìyàn so ká lè da oríkì yẹn dúró bẹ́ẹ̀ yẹn so àwọn màmá mi ló wá koríkì yẹn jọ yẹn wọ́n dẹ̀ fún wọn lówó wọn pawó jọ yẹn gan-an so ìyẹn ló fi ń dùn mí sí àwọn àwọn ìyàwó wa àwọn ìyàwó wa sì ọ̀pọ̀lọpọ̀ wọn ò mórí kí ọ lé ọkọ wọn a ṣẹ̀ ń kọ́ wọn míì ni oríkì dá gidi. ẹ ṣe gidi gan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan ẹni wípé ẹ̀yin lẹ lọ gba òkú Fẹlá Ọmọṣọ́dún ní Air Force kí ló tó fi jẹ́ pé ibẹ̀ lòkú wọn wà sá. wọn gbé mọ́ṣúárì ni wọn kú ní two thousand and four so it's a, it's a most emphagelis lóye tó fẹ́ jẹ́ nísẹ̀lẹ̀ so kó di pé wọ́n kú so bọ́dẹ̀ ṣe gbé wọn lọ síbẹ̀ ìṣẹ̀lẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìṣe powerful man in ìṣẹ̀lẹ̀ so àwọn ìṣẹ̀lẹ̀ ní program tó máa ṣe wọn láti gbé wọn lọ sí Mago Amago Air Force Base Air Force Base Air Force Base yẹn the most the best mortuary over in Nigeria èèyàn ò lè gbóòórùn wọn kàn wọn àwọn lẹ̀lẹ̀ nínú casket wọn pẹ̀lú aṣọ sultana pẹ̀lú bible dress wọn èèyàn lè sùn mọ́ èèyàn lè sùn ti gbogbo àwọn òkú bẹ́ẹ̀ yẹn ní Air Force Base ẹ ṣé gidi gan ni sà ilé tí ó wà lẹ́gbẹ̀ra wọn yìí tí ó wà ní ẹ̀gbẹ́ ilé àlíájà yìí ló mọ wúrà yìí ta ló kọ́lé náà sà táwa ń bẹ yìí. sáwọn ah, ilé wa yìí agboolé eh, ṣòdèrò akẹ ní ẹ̀mẹ̀rẹ̀ àárín ilé tó wó lulẹ̀ yìí bàbá tó bí tó jẹ́ ṣòdèrò òun ló ní yẹn ilé yẹn nílé ilẹ̀ tó wó yìí bàbá yẹn ó bí àwọn èèyàn méjì di àkọ́bí ìkejì ìke eh, nọmba two bàbá yẹn òun ló lọ dá sódérù fìlèjìlẹ̀ sí ọ̀npápá nọmba one òun ni Michael Akínkúnmi sódérù bàbá yẹn tún wá ní àwọn ọba kan ó tún fẹ́ yàwó méjì tó jẹ́ àwọn ọba Emmanuel sódérù àti ẹgbẹ́ ẹgbẹ́ yẹmí ni màmá yẹn náà ń jẹ́ ọba kan wọn bàbá bàbá wa nìyẹn first house yìí building tá a wà nú ẹ̀ yìí Michael Akínkúnmi Ṣódérù àkọ́bí bàbá tó ń jẹ́ Ṣódérù òun ni ó kọ́lé eléyìí tí a wà lẹ́yìn tí mo jókòó tì yẹn ní ti bàbá bàbá mi tọ́bílé olúwo ẹ̀mẹ̀rẹ̀ Akínkúnmi olówó jẹ́ta lẹ́mẹ̀rẹ̀ so ìyẹn ni ọmọtẹ̀ṣọ́ Abraham ọmọtẹ̀ṣọ́ Ṣódérù so ilé kan títì ti jẹ́ ní títì yẹn tó bà kan Emmanuel Ọ̀sanyìntọ́lá Ṣódérù so ìgbà tí àwọn tó kù ò ráyè ìkẹta wọ nọmba tírì Lawal Ṣódérù because Muslim ni ẹ ń ṣe you now move to Adatan wọn lọ mi síbẹ̀ so àwọn tó kù wọn wà lóko di obìnrin kan nu wọn ìyá búlóòjò la ń pè yẹn náà kọsá búlóòjò yẹn ló ń pè ní ẹgbẹ́ omi tó jẹ́ àwọn ọmọ ṣódérù so àwọn yẹn ló wá ṣe àwọn bàbá tiwa náà sílẹ̀ àwọn bàbá wa náà ṣe wá bí àwa náà. ẹ nígbà tí adébíbà lẹ́ẹ̀kan ẹ fi sáré ìyá tí ó bí Táíwò Táíwò tí ó ń play ball ẹ fi hàn wá ẹ ṣé ìyá Táíwò Táíwò ṣó fámìlì mọ́ àwọn Fẹlá ni tó fi jẹ́ pé sáré wọn náà wà lẹ́gbẹ̀rẹ̀ àwọn bíbá. àbúrò àbúrò ni ìyá Táíwò àtìmí àlàbá àbúrò ló jẹ́ sí àwọn Fẹlá Ṣódérù àti bàbá mi their cousins because ọmọ àǹtí wọn ní but uh, ilé ni wọ́n lò sí jù so ìgbà tí wọ́n sick tí màmá sick ẹ̀yìn àǹtí mi sick wọ́n gbé wọn wá síbi tó kú lọ́nìkan sí wọn síbi so àti ẹ̀dẹ̀ ṣe abiyamọ wọ́n bí jẹ̀lélì ẹ̀ẹ́dẹ̀ eh, mọ̀ iná there are many ṣáà tán bí so ibi ni wọ́n sí wọ́n sí táìsì sáré wọn ló wà bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn dẹ̀ máa ń wá sílé wọ́n máa wá ṣe àdúrà fún màmá wọn ní kórèkórè títáyé gan bá wà rántí ó máa wá ó máa wá ṣe yín fún ilé tó wòye gan the boys plan pé àwọn fẹ́ build ilé bàbá bàbá tó bí ìyá ìyá wọn so plan yẹn wà lẹ̀ yín fún ẹnujọ́ mẹ́ta ẹ̀ gbogbo ọmọ sódẹ́rù tó wà nílùú èyìnbó tó wà ní ìdálẹ̀ tó wà kọ̀tọ́ ọmọ abúlé so on the eighteen ni gbogbo wọn wá sí abúlé wa ní sódérù tá a dẹ̀ ṣe ayẹyẹ tá ṣe àdúrà so àwa sọ pé nǹkan kan ló tún máa ń mú wa wá pé ìkórè tí àwọn Fẹlá Ṣódérù tí gbogbo wa máa ń gbé lárugẹ pé ó máa bẹ̀rẹ̀ sí ní wáyé láti ìgbà yìí lọ so gbogbo àwọn èèyàn tó dẹ̀ wá láti Ìbàdàn Ìlọrin tó jẹ́ ọmọ Ṣódérù all of us were present in the Ṣódérù village on the eighteen so tinú wa dẹ̀ so bó ti wà lẹ̀ jẹ́ pé ọjọ́ yẹn náà nínú ọmọ tó tún jágbà obìnrin tó tún kún sódérù tó jẹ́ kó ń lọ àgbà kejì ọjọ́ yẹn lọ́ tó ń ṣòkò wọn ní ebenezer obemisi school ìyá olóoro àwọn nọkọ sí abúlé abúlé àgbájé ní ewéjẹ side yẹn so bàtí gbogbo àtúwá kò níbi abúlé sódérù wa láti lọ sí ibi ayẹyẹ òkú yẹn ní ebenezer obemisi school ní on the and they are very happy ọ̀dà iṣẹ́ gidi gan ni sà ẹ máa ti pọ́nmọ ọdún mélòó báyìí sà. ah my next year next year we cross the sixty years on uh, on July twenty five. lágbára Ọlọ́run ẹdẹ máa dàgbà jù báyìí lọ fún wa ẹjẹ iṣẹ́ ìlẹ wa ń ṣe báyìí sà. ah iṣẹ́ ìjọba ni mò ń ṣe iṣẹ́ ìjọba ni mò ń ṣe ẹ ǹdẹ̀ ní pẹ́ retire very soon ok gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé iṣẹ́ ìjọba lẹ̀ ń ṣe nìsín àmọ̀ràn wo lẹ ní fún gbogbo ilé àti fáwọn òbí àbí àwọn ọ̀dọ́ àmọ̀ràn wo lẹ ní fún gbogbo wọn sà. àmọ̀ràn tèmi kàn ní fún wọn ni pé iṣẹ́ tí ọmọ bá sọ pé ó wù òun kọ́ kí wọ́n jẹ́ kí wọ́n kọ́ kọ́ má fọ́ sí wọn lọ sọ pé lọ ṣe kíni ọmọ tó bá náà fẹ́ kàwé tí bàbá ò ní owó tàbí ìyá kí wọ́n mọ bó ṣe fẹ́ ṣe kó rọ parúṣẹ̀ kó rọ ọmọ míì wà wọ́n fẹ́ jẹ́ panle wọ́n máa nídìí láti máa bẹ̀tẹ̀ pé tó bá ṣe báyìí báyìí ló máa rí o bó bá ṣe báyìí báyìí ló máa rí ìmọ̀ràn mi ni pé kí gbogbo aṣá gbìyànjú ẹni tí ò bá lọ léèwé kọ́ ọmọ ẹ̀ kọ́ṣẹ́ kó dẹ̀ rí pé òun ṣe freedom fún ó wà láyé rẹ̀ so kì í ṣe pé tẹ́ ọmọ bá ṣe freedom tàbí ó jáde ó máa rí nǹkan kan lọ́wọ́ ló ti tójú bọ́ o ó dijọ́ tí ìyé èèyàn àti bàbá èèyàn bá kú lèèyàn tójú bọ́ tí ẹ̀kọ́ bá wà ní ninety years tí yẹ ṣe wà ní one twenty years tí ò ti kú kò tí tójú bọ́ ọ̀tí tí ìyá àti bàbá bá kú lè ọ̀ tójú bọ́ ọmọ kékeré tí ìyá àti bàbá ẹ̀ ti kú tọ́wọ́n ẹ̀kọ́ ń tọ́ ó ti tójú bọ́ so that is it so bó ṣe rí nìyẹn. ọ̀dà gbogbo àwọn ọmọ ṣódérù ló ń wòyìn láti ìlú òyìnbó ní nàìjíríà lẹ́fúrúwẹ̀ káàkiri ayé ó yá bá wa kí gbogbo wọn sà. wẹ́ gbogbo ẹ̀yin àmọ̀ṣọ́dẹ̀rù láti létòkò ìbàdàn amẹ́ríkà ní brazil um èkó abẹ́òkúta sàgám ìkòròdú um eh, èbúté-mẹ́ta lẹ́kọ̀ọ́ then in brazil in russia moscow gbogbo àwọn ọmọṣọ́dẹ̀rù gbogbo yìí ni mo kí o ẹ kó èrè délé o ẹ èrè kó délé so àwa tá a ní nàìjíríà àwa náà ẹ bá wa dáadáa o àwa náà ti ṣe bẹbẹ o so ẹnìkan ò ní ríra wa ká sá fúnra wa o so. ẹ bá a ṣàdúrà fún gbogbo ojú tó ń wò yín sá. ẹ gbogbo ojú tó ń wò mí gbogbo ojú tó ń wò mí náà ojú yóò ní fọ́ o kò ní dí bàbá yìí ẹ máa bá mi ètò fẹsẹ̀ múlẹ̀ tí ó máa ń gbé Àyìnlá Ọmọwúrà ga lórí fẹsẹ̀ múlẹ̀ nọ́ní tó ń gbé ọtọ́ máa play yẹn ẹ jọ̀ọ́ ẹ ọmọ yẹn náà nídìí sponsor ẹ máa bá wa wò ó kẹ máa gbéga kẹ máa ṣe gbogbo ẹ so he's a very brilliant boy so ẹ máa wo ìfẹsẹ̀múlẹ̀ ní orí Instagram Facebook WhatsApp ẹ máa wo dáadáa. ẹ jẹ́ ká ṣe rere ká ṣe rere